bàbá aláàánú mi mo mọ̀ dúpẹ́ oore bàbá aláàánú mi mo mọ̀ dúpẹ́ oore igi lẹ́yìn ọgbà mi ẹ ṣé mo dúpẹ́ dúpẹ́ igi lẹ́yìn ọgbà mi ẹ ṣé mo mọ̀ wá dúpẹ́ oore mẹ́bẹ́yìn ni kábíyèsí àgbà ńlá ẹ̀yin ni kábíyèsí. Si ẹ̀yin ni bàbá mi tó bá lórí ohun gbogbo mo ní í ṣe bẹ́yìn ni kábíyèsí tá ò gbọ́dọ̀ sọ pé kádé pẹ́ lórí fún a ò tún gbọ́dọ̀ sọ pé kí bàtà pẹ́ lẹ́sẹ̀ mo ní ṣádé tá ò mọ̀gbà tó o dé sórí ẹ ṣé bàtà tá ò mọ̀gbà tó o wọ̀ sẹ́sẹ̀ ẹ mébọ́ba ayé òun ni wọ́n máa ń kí ní kábíyèsí àbí àtirẹ nìkan tó lè sọ. So ìgbà tó o dádé orí ẹ kó jáde kó wá sọ bóyá àtìrẹ nìkan tó lè sọ ìgbà tó o wọ bàtà ẹsẹ̀ rẹ kó wá àwí fún wa àbí àtìrẹ nìkan tó lè sọgbà tàṣẹ ẹdẹnu rẹ bàbá mi mo ní mojúbà bàbá mojúbà bàbá mojúbà kọ́dá ayé àṣẹ̀dá ọ̀run gbanigbani tí à ń sáyà mo ní ṣe bẹ́yìn lọ jí kan lù kan pa ọ̀pá kan wò kan yè ọlọ́run tó lọ kán rìn kése alábẹ́nu àṣàṣì kìnìún ẹ̀yà Júdà bàbá mi ti sọ̀rọ̀ tẹ́nikẹ́ni ò gbọ́dọ̀ gbin mo ní bójú ènìyàn ló dúró ni wọ́n á ti mà sí regún wọ́n á ní bí ò bá ṣàwà kò lè ṣe nǹkan kan onídùúró mi ẹ ṣé mo dúpẹ́ oore Ògo Ìgbàlà lẹ́ṣin wa fún àǹfààní ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ mi mo sọ fún wa lẹ́ẹ̀kan pé orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjò bẹ́ẹ̀ dẹ̀ rẹ́ ògbóǹtarìgì tèmi tá máa sọ̀rọ̀ ah wọ́n ti wà ń kalẹ̀ wọ́n wà ń digbí àwọn eléyìí èmi tiẹ̀ máa ń pè wọ́n ní akíkanjú ògbóǹtarìgì nídìí iṣẹ́ Olúwa iṣẹ́ ìran iṣẹ́ ìránṣẹ́ àwọn náà ni mo gbà lálejò Yorùbá máa ń sàn kankan fúnra oníkànnú báyìí náà lẹ ti máa gbọ́ orúkọ wọn. bọ́dà mi ẹ káàbọ̀ sà sórí ètò Ògo Ìgbàlà hmm, ṣé dáadáa lè dé gbogbo lè ń kọ́ ah, ẹ̀yin ṣàrọ̀ àṣekọ̀ fún mi ẹ ti rí ojú ògbóǹtarìgì tèmi lórí ètò ẹ kàn ṣàrọra bá mi fi ẹ̀yìn tì kẹ́ ẹ fi ẹ̀yìn tì dáadáa kájọ wá kán lu agbami ètò Ògo Ìgbàlà lẹ́nìí ẹ bá mi dárúkọ yín fáwọn aráàlú orúkọ tèmi ni adémọ́lá olúwaṣọlá ṣòfarasin. Mm. adémọ́lá olúwaṣọlá ṣòfarasin àwọn náà ni ògbóǹtarìgì tèmi lórí ètò Ògo Ìgbàlà lẹ́yìn ìránṣẹ́ ọlọ́run alààyè ni wọ́n pàápàá ẹ bá mi sọ àwọn bóyá kì í sọ pé àwọn iṣẹ́ ìránṣẹ́ ní fún àwọn aráalé ká bẹ̀rẹ̀ láti bẹ̀. well tí n bá máa sọ ti àwọn ọkọ tẹ ẹ jẹ́ ok um, gẹ́gẹ́ bí mo ṣe máa sọ ti tèmi o hmm. eh, wọ́n lè sọ pé eh, gẹ́gẹ́ wọn á ní àwọn pásítọ̀ àwọn pásítọ̀ hmm. ẹ mọ̀ pé pásítọ̀ iṣẹ́ wọn ó póríṣiríṣi so iṣẹ́ wọn póríṣiríṣi so eh, kò ṣe gbogbo pásítọ̀ tẹ́ bá rí náà ló ń preach hmm. àìlómìí wà tẹ́ pé pastor olórin ni wọ́n àìlómìí wà tẹ́ pé wọ́n sọ̀rọ̀ wọ́n máa you know educate àwọn èèyàn you know bọ́lọ̀ ń ṣe dá wa ọlọ́run dá wa pẹ̀lú different Gifts. Hmm. so eh, iṣẹ́ tèmi ni pé èmi gẹ́gẹ́ mo jẹ́ pastor hmm. pastor olórin lèmi. pastor olórin. mo kọrin fi bless àwọn èèyàn ni so nǹkan hmm. tèmi máa ń ṣe nìyẹn. ó túmọ̀ sí pé ìránṣẹ́ ọlọ́run alààyè tẹ̀ wá ń ṣiṣẹ́ ìránṣẹ́ yín nípasẹ̀ orin kíkọ ẹ fi ń tú ìdè ẹ fi ń já èdè ẹ fi ń ṣiṣẹ́ ìránṣẹ́ ẹ fi ń ṣiṣẹ́ ìtúsílẹ̀ ẹ fi ń ṣiṣẹ́ ìgbàlá ọkàn ọlọ́run àtúbọ̀ máa bá mi ràn yín lọ́wọ́ lágbára ọlọ́run apá ò ní kún yín lórúkọ jésù kristi ẹ tẹ̀tí wá bára yín nídìí iṣẹ́ pásítọ̀ olórin ẹ̀mí yìí ó ti tó bí ọdún mélòó. ah ó ti ṣe díẹ̀ hmm. mo bẹ̀rẹ̀ ìrìn àjò yìí láti to nineteen ninety six. Hmm. nineteen ninety six. Ah, mo rántí ìgbà yẹn náà pé ìgbà yẹn náà. ti lọ bí um, ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n báyìí. mo kọrin wọnú church náà ni eh, mo fẹ́ darapọ̀ mọ́ you know, church tí mo ní interest sí. Hmm. so eh, wọ́n wá pe altar call pé ok àwọn tó bá fẹ́ join kínní hmm. ebi kọ náwó sókè pé wọn níbo fẹ́ jẹ́ mo ní choir ní street. Hmm. the first day tí ma wọ church yẹn the first day náà mo join choir. Hmm mo ṣe bẹ̀rẹ̀ ìrìnàjò nìyẹn. bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ìrìnàjò. so along the line hmm. nǹkan tó wá jẹ́ ìyanu fún mi ni pé the following week hmm. wọ́n ṣe tí wọ́n mú mi nìyẹn pé èmi náà máa mínísítà orin mo ní. ẹ ti ń retí kí n dé tẹ́lẹ̀ ni. mo mí kanlẹ̀ mo wò pé báwo mo ṣe fẹ́ ṣe lé mi tí mo mo fèsì crowd rí tí mo hmm. báwo mo fẹ́ ṣe lé ok n kò sọmọ courage yẹn pé ah no iṣẹ́ ọlọ́run a máa ṣe ìyẹn ń ṣe ó ṣe nǹkan tó lè bàyàn lẹ́rù lọ títì a máa ṣe hmm. but uh, at the end of the day ẹ mọ̀ pé ẹni tí ò bá nǹkan tó kì í ṣe tẹ́lẹ̀ wọ́n wá ní kò ṣe ọmọ owó máa ṣe rí ah, adàbẹ̀ ni pé adàbẹ̀ disaster ni <laughs> tọmọ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run láti ìgbà yẹn náà eh, ọlọ́run ti ṣe ọlọ́run lò mí as in mo ń ṣe iṣẹ́ ìyanu through mi hmm. so eh, ibi tí n bá ti ń kọrin náà àwọn náà àwọn èèyàn máa ń feel pé ah èèyàn kan ń kọrin hmm so wọ́n tẹ́mi kọ́ rí lọ́rọ̀ agbára ọlọ́run máa ń sọ̀kalẹ̀ láwọn ibi tẹ́ ẹ bá ti ń ṣe iṣẹ́ ìránṣẹ́ mo dẹ̀ gbàdúrà agbára ọlọ́run náà kò ní dágbére fún yín lórúkọ jésù kristi láti 1996 yẹn títí di ìsìn yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ pásítọ̀ olórin ṣe ẹ wá tẹ̀síwájú láti ṣe àwọn àwo orin àbí ẹ̀yin kan máa ń lọ ṣiṣẹ́ ìránṣẹ́ orin káàkiri. ẹ tá bá wò lọ sẹ́yìn tá bá rántí gbogbo bá ṣe bẹ̀rẹ̀ náà mm gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé pé kwaya mo kọ́ ti gbé bẹ̀rẹ̀ hmm. gbogbo àyẹn náà a kàn nǹkan tó bá ti tó ti lọ́kàn sí pé nǹkan tó fẹ́ ṣe nìyẹn ìyẹn ló máa stick by ìgbà yẹn òwò tí sí gbogbo distraction tá a rí ń sìn pé hmm. everybody fẹ́ já síta fẹ́ kọrin fẹ́ ìwọ tó ṣe ẹ̀wọ́ kwaya lẹ́ni tó ti fẹ́ hmm. máa di ẹni tó ń di musician lọ́la. Eh, ti pẹrẹ náà ní eh, artist ni. Eh, so ìgbà tiwa training ni a máa wọ́n máa fún ẹ ní proper training ìgbà yẹn la máa ṣe voice training la máa ṣe la máa go through kí pé kàn ṣe instrumentation you know all those things la máa put yẹ through eh, ìgbà yẹn náà eh, ó wà ó difficult díẹ̀ fún àwa náà because ìgbà yẹn náà kéèyàn ma débẹ̀ ni pé ó sacrifice at the same time hmm. tí ò sí way of livelihood ó is like hmm. ó kàn ń okay ó ti sure pé ó ma last níbẹ̀ hmm. so but ó kàn ń ṣe pé nítorí pé ó nífẹ̀ẹ́ Ọlọ́run fẹ́ ṣiṣẹ́ Ọlọ́run iṣẹ́ ọlọ́run kò ṣe iṣẹ́ ọlọ́ba ò pé o kò fẹ́ o fẹ́ because àwọn èèyàn ń ṣe o fẹ́ bọ́ sí kó jẹ wàá jáde padà hmm. iṣẹ́ ọlọ́run ó boils down to sacrifice hmm. àwọn kan wà tẹ́ pé <laughs> bó bá yẹ jẹ́ bó bá yẹ jẹ́ èbó jẹ́ pásítọ̀ nìyẹn bó jẹ́ hmm. olórin àbí oní bíbélì gbà tó bá ti lè ní ẹ̀mí sùúrù wọn bọ́lọ̀ ṣe fẹ́ lò ẹ̀ ọlọ́mọ yẹn kí n ọdún at the end of the day. mo ń padà bọ̀ ẹ jẹ́ mú ẹyọ kan tẹ́ ẹ sọ yìí ẹ jẹ́ mú un wọ́n ní ẹ̀yin ò bá tẹ̀ jẹ́ ìránṣẹ́ ọlọ́run àbí kẹ́ ẹ jó lórin ẹ̀mí tàbí gbogbo nǹkan tẹ́ ẹ bá tẹ̀ ti bá lọ́wọ́ yín tẹ̀ ń ṣe pátápátá wọ́n ní ó ṣe pàtàkì fún wa ká máa ṣe sùúrù. orin tó gógóró lè ṣí wa pẹ̀lú ọlọ́ọ̀nà bàjọ́ àti ògbóǹtarìgì tèmi pàtàkì ẹ̀ tá a jọ ń sọ̀rọ̀ à ń fi ọ̀rọ̀ à fi jomi toro ọ̀rọ̀ bá a ṣe ń wo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú iṣẹ́ ìránṣẹ́ orin bẹ́ẹ̀ náà la tún wo nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáláyé pàápàá lórí ọ̀rọ̀ iṣẹ́ ìránṣẹ́ yìí wọ́n sì wà ń kalẹ̀ wọ́n sì wà ní digbí pẹ̀lú mi ẹ kú kalẹ̀ sà. Hmm. àwọn aráalé wọn ń gbọ́rọ̀ lẹ́nu yín kó tó di pé a lọ sí ilé agbára lẹ́ẹ̀kan ẹ ti ẹ̀ kọrin kan orin yẹn mi nífẹ̀ẹ́ sí i ó dẹ̀ wá dùn mí pé ẹ ṣe lẹ́kọ̀ọ́ rọra yan lé nírèfè kété tó sàn kankan ẹ tí ẹ tún bá ń kọ́ díẹ̀ sí i <laughs> ah, ah, ó ti dùn mọ́ mi ẹ dẹ̀ wá rọra lọ dákẹ́ bẹ́ẹ̀ yẹn. orin yẹn ṣe rí orin yẹn ah, every time tí bá kàn wo orin yẹn máa ní ah anyway mo mọ̀ pé jọ̀kanjọ̀kan ṣá á jẹ́ orin kan tó yẹ pé wọ́n máa kọ all over the world. ó yẹ jẹ́ káwa kọ́ báyìí bóyá àwọn Yorùbá máa tiẹ̀ bẹ̀rẹ̀ sí ní bá wa kọ́ báyìí. bóyá ẹ̀yin máa join me then. ẹ máa join mi lọ báyìí. mo dé mo dé o mo dé mo dé o bàbá mi mo dúró dúpẹ́ bàbá mi mo yàn lógo bàbá mi mo dúpẹ́ fún oore tó ṣe fún mi bàbá mi mo dúpẹ́ bàbá mi mo yàn lógo bàbá mi mo dúpẹ́ fún oore tó ṣe fún mi mo dé mo dé o. mo dé. bàbá mi mo dúpẹ́ ẹ́ fún oore tó ṣe fún mi à ah, bàbá mi mo dúpẹ́ ẹ́ fún oore tó ṣe fún mi. ẹ wo ẹ̀yin ẹ máa kọ́ lọ ẹ máa kọ́ lọ nítorí pé ó ń dùn mọ́ èmi pàápàá bọ́dà mi ẹ ń sọ̀rọ̀ kan lọ lẹ́ẹ̀kan kó tó di pa lọ sílé agbára. Uh, I think gbogbo ìgbà yẹn náà wọ́n mo gbìyànjú náà mo lọ hmm. at least máa ní àwọn artiste release album at hmm. least mo tún yẹ kí n release four album. Hmm. bọ̀ nígbà yẹn náà mo kàn ń mo kàn improve lórí nǹkan tí mo ti ṣe ni pé mm. ó dà pé àwọn nǹkan tí mo ní yẹn is an mm. original thing mm. original you know write up song by me so mo kàn wò pé I don't want to do anything to help mama bring other people's song into this album so um, ìpàtó tó wáyá mo tún mo láti stop fúngbà díẹ̀ pé ok fine ó dà pé mo ṣe ń lọ yìí ó dà pé kìnìyàn really bring in what I expecting so let me just let me face my business hmm. mo wá padà sí business ọdọ mo ń ṣe business lábẹ́lẹ̀ ọ̀bọ̀ ó dà pé nǹkan méjì ló wà lọ́kàn mi hmm. the ministry mm. and the business. irú business wo ni ẹ ká sáré chip. okay i'm into graphics and printing hmm. so man she design man print for our customers. okay. so most times tí she ti man always put in my best. Mm. so ìyẹn wá ń affect the area of the music. Music. So Mwani, okay, if that should be the case, let me let me just uh, stay a little bit hmm. from the music. Let me concentrate because it be business and not to generate what moving from the ministry. So Mwani, let me let me go to the business squarely and see how I can establish it. Okay. So but why after many years, after eight years, hmm. along the line now I got married at that time.